gbàdúrà ní orúkọ jésù orúkọ jésù agbára tó wà ní ẹ̀jẹ̀ jésù ayérayé ọlọ́run ìgbàlà wa bàbá ìkú bàbá ìsá bàbá lánàá bàbá lónìí bàbá títí ayé àìnípẹ̀kun mo gbé dá gbogbo ògo padà fún yín torí pé ẹ̀yin lẹ́ni gbogbo ọpẹ́ ẹ̀yin lẹ́ni gbogbo yín fún ààbò tó dájú tẹ́ fi bò wá láti ìbẹ̀rẹ̀ ọdún yìí títí di àkókò yìí adúpẹ́ fún oore ọ̀fẹ́ tẹ́ tún fún mi gẹ́gẹ́ bí ọmọ yín láti wá tún bá àwọn ọmọ yín sọ̀rọ̀ káàkiri gbogbo àgbáláyé mo gbé yín ga torí pé ẹ dára nínú ayé wa dúpẹ́ nítorí pé ẹ̀yin ọlọ́run ṣeun bàbá ẹ gba nǹkan ẹ gbọ́ pẹ́ bàbá mo fẹ́ máa lọ nínú ọ̀rọ̀ yín bàbá ẹ gbẹnu mi sọ̀rọ̀ gbogbo ohun gbogbo tí ń sọ ní ìrọ̀lẹ́ yìí lórúkọ jésù ẹ̀mí máa gbé mi wọ̀ ẹ má jẹ́ kí n sọ nípa ti ara mi bàbá ẹ jẹ́ kí n sọ̀rọ̀ bí ó ṣe ń jáde tàṣẹ tàṣẹ kó máa ṣiṣẹ́ ìwòsàn kó máa ṣiṣẹ́ ìgbàlà nínú ayé àmọ́ yín gbogbo bàbá àdúpẹ́ nítorí pé ẹ ti gbọ́ nígbà tí mo gbàdúrà pẹ̀lú ìdánipo tí bí ó ti ṣe bẹ́ẹ̀ lórúkọ jésù kristi òun ni mo gbàdúrà àmín àmín mo kí gbogbo ẹ̀yin ará mi pé a kú ọjọ́ mẹ́ta ká tó máa lọ nínú ọ̀rọ̀ ìwé mímọ́ mo fẹ́ ká fi orin díẹ̀ ká fi fún ọlọ́run wa ká fi dúpẹ́ fún ààbò tó dájú tó fi bò wá láti ìbẹ̀rẹ̀ ọdún yìí títí di àkókò yìí torí ọ̀pọ̀lọpọ̀ láti jọ bẹ̀rẹ̀ ọdún yìí ṣùgbọ́n wọ́n ti filẹ̀ bora bí aṣọ àòfin èyọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ tilẹ̀ wà nínú àìsàn láti bẹ̀rẹ̀ ọdún yìí títí tó wà nínú rọ́jújẹ rọ́jújẹ ṣùgbọ́n tiwa ò rí bẹ́ẹ̀ a dá ògo padà fẹ́yìn ọlọ́run wa torí náà orin ọpẹ́ orin ìyìn náà la fẹ́ kọ báyìí la fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wa èmi náà rèé olúwa èmi náà rèé olúwa èmi náà rèé olúwa èmi náà rèé mo wá dúpẹ́ oore àtọdúnmọ́dún mo wá dúpẹ́ oore àtoṣùmọṣù mo wá dúpẹ́ oore ìgbà gbogbo èmi náà rèé olúwa èmi náà rèé olúwa èmi náà rèé olúwa mo wá dúpẹ́ oore àtọdúnmọ́dún mo wá dúpẹ́ oore àtoṣùmọṣù mo wá dúpẹ́ oore ìgbà gbogbo èmi náà rèé olúwa ò yẹ ká dúpẹ́ ó yẹ ká dúpẹ́ àrà ń sán atẹ́gùn fẹ́ ìjì ń jà kò gbé wa lọ ó yẹ ká dúpẹ́ ó yẹ ká dúpẹ́ ó yẹ ká dúpẹ́ ara ń sán atẹ́gùn fẹ́ ìjì ń jà kò gbé wa lọ ó ká dúpẹ́ ń. Èṣù nìkan ni mo ní ní bàbá jésù nìkan ni mo ní ní bàbá pé ẹ bá mi pòórùkọ rẹ̀ pé ẹ bá mi kó kìkì rẹ̀ pé ẹ bá mi pòórùkọ rẹ̀ jésù nìkan ni mo ní ní bàbá ṣílẹ̀kùn ayọ̀ mi bàbá ṣílẹ̀kùn ayọ̀ mi ìbànújẹ́ ò jẹ́ kó jìnnà sílé wa wá múnú mi dùn bàbá onílé ayọ̀ ọ̀rọ̀ ayọ̀ mi máa jẹ́ kó pa mí lẹ́kún. a dúpẹ́ bàbá nítorí pé ẹ fún wa láǹfààní láti yìn orin ọpẹ́ orin èèyàn mọ̀jọ tán lẹ́nu wa títí láéláé lónìí ohun tí mo fẹ́ ìwé mímọ́ tá a fẹ́ ṣí ní òní tá a fẹ́ sọ̀rọ̀ lórí rẹ̀ òun náà ni ìwé Málákì orí kẹta ẹsẹ̀ kẹwàá títí dé ẹsẹ̀ kejìlá ẹ mọ̀ bá mi ká lọ ẹ̀yin ará mi gbogbo málákì orí kẹta ẹsẹ̀ ìkẹwàá títí dé ẹsẹ̀ kejìlá mo fẹ́ kà fún wa ẹ mú gbogbo ìdá mẹ́wàá wá sí ilé ìṣúra kí oúnjẹ bá lè wà ní ilé mi ẹ sì fi èyí dán mi wò nísinsìnyí bí èmi kì yóò bá ṣí àwọn fèrèsé ọ̀run fún yín kí n sì tú ìbùkún jáde fún yín tó bẹ́ẹ̀ tí kì yóò sí ààyè tó láti gbà á. èmi ó sì bá ajẹnurun wí nítorí yín òun kì yóò sì run èso ilẹ̀ yín bẹ́ẹ̀ ni àjàrà yín kì yóò rẹ̀ dànù lé olúwa àwọn ọmọ ogun wí ẹsẹ̀ ìkejìlá gbogbo orílẹ̀-èdè ni yóò sì pè yín ní alábùkún fún nítorí ẹ̀yin yóò jẹ́ ilẹ̀ tí ó wu ni lé olúwa àwọn ọmọ ogun wí kí olúwa kí ó bùnkún kíkà àti gbígbọ́rọ̀ rẹ̀ fún ìgbàlẹ̀ mi wa ohun tí mo fẹ́ sórí ọ̀rọ̀ fún wa ní ìrọ̀lẹ́ yìí láti bá wa sọ̀rọ̀ ẹ̀yin ọmọ ìyá mi káàkiri gbogbo àgbáńlá ayé òun náà ni rántí láti fi fúnni rántí láti fi fúnni èdè òyìnbó sọ wípé remember to give ẹ kí náà ń pè ní ìfifúnni ìfifúnni túmọ̀ sí kí ènìyàn jọ̀wọ́ ohun tí ó ní fún ẹlòmíràn láti inú ọkàn wá ó lè jẹ́ ohun ẹ̀mí ó lè jẹ́ ohun ìní wa ó lè jẹ́ owó wa ó lè jẹ́ aṣọ wa ó lè jẹ́ ìmọ̀ràn wa tàbí ìrànlọ́wọ́ wa ohunkóhun tá a bá ti lè gbèrò wípé kí la lè fi ṣe ìrànlọ́wọ́ òun náà ni ohun tá à ń pè ní ìfífúnni ìfífúnni yìí ó jẹ́ ohun pàtàkì fún àwọn ọmọ ẹ̀dá tí Ọlọ́run dá sínú ayé lẹ́yìn ìfífúnni ènìyàn lọ́wọ́ kí ni ohun tá a lè sọ pé ìfífúnni ìfífúnni jẹ́ àṣẹ láti ọ̀dọ̀ Ọlọ́run wá ni kì í ṣe pé ohun tá a fẹ́ tàbí àgbọ́dọ̀ mọ̀ ṣe ni ṣùgbọ́n àṣẹ ni láti ọ̀dọ̀ Ọlọ́run ẹ bá mi lọ sí inú ìwé éfésù orí kẹrin ìwé éfésù orí kẹrin ẹsẹ̀ àkọ́kọ́ rẹ̀ ní ẹsẹ̀ kejìléní ọgbọ̀n àkọ́kọ́ rẹ̀ éfésù orí kẹrin ó sọ báyìí fún wa pé ẹ máa ṣoore fún ọmọnìkejì yín ẹ máa ṣoore fún ọmọnìkejì yín òun ni bíbélì yìí sọ fún wa àṣẹ ni láti ọ̀dọ̀ ọlọ́run wa pé ká máa ṣoore fún ọmọnìkejì wa ǹjẹ́ àwọn ọmọ lẹ́yìn kristi ẹnikẹ́ni tá a bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nìkejì wa ọ̀pọ̀lọpọ̀ àwọn aláìní ni wọ́n wà yí wa ká ní gbogbo nítorí bíbélì náà sọ wa pé a kò lè fẹ́ tálákà kù nínú ayé wa àti nínú ìran wa papà pẹ̀lú nítorí pé ọlọ́run ti pa òwe fún wa tá a bá wo ìka wa yìí kò dọ́gba ṣùgbọ́n tí ọlọ́run bá bùkún ọlọ́nà àrà lọ́nà ìyanu tó orí náà tó orí lò ó gbọ́dọ̀ ṣàánú fún ọmọnìkejì ó gbọ́dọ̀ fífúnni kí ni àwọn ìfífúnni wọ̀nyí ìfifúnni wa kò gbọ́dọ̀ jẹ́ àbọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló máa ń ṣe ìfifúnni tó pé àbọ̀ ni ó ṣe kẹ́nìkan wá sí ọ̀dọ̀ rẹ̀ láti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ fún arábìnrin tàbí arákùnrin mo nílò nǹkan báyìí ṣùgbọ́n o ní lọ́wọ́ ohun tó béèrè lọ́wọ́ rẹ̀ o sì fún àbọ̀ ló fún orí àbọ̀ nu kò gbọ́dọ̀ jẹ́ láti ọkàn ó gbọ́dọ̀ jẹ́ láti ọkàn wa wá kò gbọ́dọ̀ jẹ́ tipátipá kò sì gbọ́dọ̀ jẹ́ àfẹkúnṣe tàbí àìgbọ́dọ̀ mọ́ nítorí pé olúwa fẹ́ onínú dídùn ọlọ́rẹ ni àṣẹ ni látọ̀dọ̀ ọlọ́run wa pé ká ṣe oore fún ọmọnìkejì wa ká sì ran ọmọnìkejì wa lọ́wọ́ tá a bá lọ bá mi wo ìwé lúùkù ẹ jẹ́ ká sí ìwé lúùkù sí orí kẹfà mo fẹ́ kà fún wa ìwé lúùkù orí kẹfà mo fẹ́ ka ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n lúùkù orí kẹfà ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n títí dé ẹsẹ̀ kẹrìndínlógójì ẹ máa bá mi ká lọ ìwé lúùkù orí kẹfà ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n ó kà báyìí lúùkù orí kẹfà ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n bí ẹ̀yin sì ń ṣoore fún àwọn tí ó ṣoore fún yín ọpẹ́ kí ni ẹ̀yin ní àwọn ẹlẹ́ṣẹ̀ pẹ̀lú ń ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀yin sì ń wín ni ní nǹkan lọ́wọ́ ẹni tí ẹ̀yin ò retí àti rí gbà padà ọpẹ́ kí ni ẹ̀yin ní àwọn ẹlẹ́ṣẹ̀ pẹ̀lú ń wín ẹlẹ́ṣẹ̀ kí wọn kí ó lè gba ìwọ̀n bẹ́ẹ̀ padà ẹsẹ̀ ìkarùnléní ọgbọ̀n ṣùgbọ́n kí ẹ̀yin kí ó fẹ́ àwọn ọ̀tá yín kí ẹ̀yin kí ó sì ṣoore fún wọn kí ẹ̀yin kí ó sì wín ni kí ẹ̀yin kí ó má ṣe retí àti rí nǹkan gbà padà èrè yín yóò sì pọ̀ àwọn ọmọ ọ̀gá ògo á sì máa pè yín nítorí tí ó ṣeun fún aláìmoore tí ó ṣeun fún aláìmoore àti fún ẹni búburú ẹsẹ̀ kẹrìndínlógójì ǹjẹ́ kí ẹ̀yin kí ó ní àánú gẹ́gẹ́ bí baba yín sì ti ní àánú ọ̀pọ̀lọpọ̀ wa nínú ayé yìí là ní àánú kò sí àánú lójú ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì orin tó ń kọ lójoojúmọ́ ni orin bámúbámú ni mo yó èmi ò mọ̀ pé bí ń pa ẹnìkan ọ̀pọ̀lọpọ̀ làwọn aláìní tí wọ́n wà yí wa ká ọ̀pọ̀lọpọ̀ làwọn tí wọn ò ránṣọ fi bora ṣùgbọ́n àwa ní aṣọ lọ́pọ̀lọpọ̀ dípò ká fún wọn a ò fún wọn a ò láàánú a gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó láàánú a gbọ́dọ̀ ṣe é torí pé àṣẹ ọlọ́run ni àṣẹ yìí tó a bá sì ṣe é ìbùkún wà nínú ẹ̀ ìrísí tún wà níbẹ̀ pàápàá pẹ̀lú ẹ jẹ́ kí a máa bùkún àwọn èèyàn wa ìbùkún àti ègún ó wà nínú ìfifúnni tá a bá wo ìwé málákì orí kẹta ẹsẹ̀ ìkẹsàn sí ìkẹwàá málákì sọ fún wa pé rírẹ́ ni a ó fi yín ré ẹ jẹ́ ká ṣe káká fún wa ìwé málákì òun ló parí ìwé old testament májẹ̀mú láéláé málákì orí kẹta ẹsẹ̀ kẹsàn-án ó kà báyìí rírẹ́ ni a ó fi yín rẹ́ nítorí ẹ̀yin ti jà mí lé olè àní gbogbo orílẹ̀-èdè yìí ẹsẹ̀ kẹwàá ẹ mú gbogbo ìdámẹ́wàá wá sí ilé ìṣúra kí oúnjẹ bá lè wà ní ilé mi kí ẹ sì fi èyí dán mi wò nísinsìnyí bí èmi kì yóò bá ṣí àwọn fèrèsé ọ̀run sílẹ̀ fún yín kí n sì tú ìbùkún jáde fún yín tó bẹ́ẹ̀ tí kì yóò sí ààyè tó láti gbà á ìbùkún ni o ó wà nínú ìfifúnni ó sì wà nínú ègún sì wà ń bẹ̀ pàápàá pẹ̀lú kí ni ẹ̀yin yàn ẹ̀yin ará mi lákòókò yìí a ní láti gba láti ìgbà ìwáṣẹ̀ òun náà ni àwọn baba ńlá wa ni wọ́n ti ni wọ́n ti yapa ni wọ́n kò pa òfin ọlọ́run mọ́ tá a bá pa òfin ọlọ́run mọ́ tá a gba pa àṣẹ ọlọ́run mọ́ tá a gba àṣẹ ọlọ́run wípé ohun tí ọlọ́run wa ní ká ṣe nìyí tó fi mú wa sínú ayé láti jẹ́ olùrànlọ́wọ́ fún ọmọnìkejì wa ni ṣùgbọ́n àwọn ńlá wa wọ́n ti wọ́n ti kùnà ẹ jẹ́ àwo Kéènì àti Ábẹ́lì nínú ìwé mímọ́ nínú ìwé Jẹ́nẹ́sísì orí kẹrin ẹsẹ̀ ìkarùn títí dé ìkarùn ìkíní títí dé ẹsẹ̀ ìkarùn ó ti wà látètè kọ síbẹ̀ náà ni ó sì mọ wà ẹni tó gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu nínú àwọn méjèèjì òun náà ni Ábẹ́lì a sọ fún wa pé Ábẹ́lì jẹ́ ẹni tó ń roko ó sì mú ohun tó dára wá nínú ohun ọ̀gbìn rẹ̀ Olúwa sì fi ojú rẹ̀ ọrẹ Ábẹ́lì ṣùgbọ́n ẹ jẹ́ ká wo Káìnì ó mú ohun tó burú wá jáì nínú ohun ìní rẹ̀ kí ni ọlọ́run ṣe fún ọlọ́run kọ ọ̀rẹ́ rẹ̀ sí láyà ó sì fi káìní ré èyí wá mú kí káìní bínú sí ebẹ́ẹ̀lì ó sì pa ebẹ́ẹ̀lì ṣùgbọ́n ẹ jẹ́ ká wo kí ni àyọrísí rẹ̀ nígbà tó pa ọmọnìkejì rẹ̀ a rí i pé káìní náà gba ègún ègún ayérayé káìní di alárìnkiri ó di ìsáǹsá káàkiri gbogbo àgbálá ayé ọlọ́run tó wá sọ pé ẹnikẹ́ni tó bá rí káìní tó bá pa káìní ọlọ́run sàmì sí káìní la pé ẹnikẹ́ni tó bá pa káìní ìyá tóun fi jẹ káìní lọ́pọ̀ lọ́nà méje ni ó jẹ onítọ̀hún nítorí náà wá gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn kristi ẹ jẹ́ ká ní ọkàn ọpẹ́ láti fi fún ni oṣù tá a wà yìí oṣù ọpẹ́ ni oṣù ọpẹ́ ni lọ́dọ̀ ọlọ́run wa tó dá wa sí títí di àkókò yìí ìwé mímọ́ tún sọ fún wa pé ó ní bẹ́yìn bá fẹ́ tí ẹ sì gbọ́ràn ẹ ó jẹ ire ilẹ̀ náà ó wà nínú ìwé àìsáyà orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án èyí ni ọlọ́run bá ọmọ israẹli sọ nígbà tí wọ́n kúrò ní ilẹ̀ egypt tí wọ́n kúrò lóko ẹrú ó wá ń sọ fún wa pé tí wọ́n ń bi ilẹ̀ tí wọ́n lọ tó ń sàn fún wàrà àti fún oyin o tí àwọn ọmọ israẹli bá lè gbọ́ràn tí wọ́n sì ṣe ìfẹ́ ẹ̀hún ó ní wọ́n jẹ ire ilẹ̀ náà bẹ́ẹ̀ náà ni àwa náà ní àwa náà ni ọmọ israẹli ìsinsìn o tá a bá gbọ́ràn sí ọlọ́run wa tá a sì ṣe ìfẹ́ rẹ̀ a ó jẹ ire ilẹ̀ náà gẹ́gẹ́ bí orí ọ̀rọ̀ wa tí ń sọ fún wa mo sọ fún wa pé ká láti fi fún wa kí ni àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè ọ̀nà wo ni a ti já ọlọ́run wa lólè tá a bá wo ìwé málákì wọ́n nípa ìdámẹ́wàá wa àti ọrẹ wa a ò lè já ọlọ́run wa lólè o ìwé málákì sọ ma pé ẹnikẹ́ni tó ò bá dá ìdámẹ́wàá gẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn kristi ó ló ti jà òun lólè ọ̀nà wo la fi gbà já ọlọ́run lólè nípa ìdámẹ́wàá wa ẹ jẹ́ ká wo ohun ńláńlá tọ́lọ́run ṣe fún wa ẹ jẹ́ ká wo èrè ńláńlá tá a ti ṣe àwa tá à ń ṣòwò lákòókò yìí ẹ jẹ́ ká wo èrè tá a ti jẹ láti bẹ̀rẹ̀ ọdún àwa tá a jó ṣiṣẹ́ ìjọba ẹ jẹ́ ká wo ohun tá a ti gbà nínú ọdún yìí ìdá kan péré nínú ìdá mẹ́wàá ohun tọ́lọ́run fún wa òun ló ní ká fún un ṣùgbọ́n ẹlòmíràn kò tún lè mú ìdá kan òun wá ó tún jẹ pọ̀ mọ́ ọjẹ egun pọ̀ mẹ́ran ọjẹ egun pọ̀ mọ́ gbogbo ohun tó yẹ kó jẹ láyé àtijọ́ tá a bá mú iṣu tá a bá bẹ iṣu á rí i pé àwọn iṣu kan máa ń bẹ tí wọ́n máa ń ní ẹ̀gún lára ta ẹni tó bá tó kọ̀ tí ò bá dá ìdá mẹ́wàá sílé ọlọ́run ègún ẹ̀gún tó wà nínú iṣu yẹn ó ti jọ ẹ́ pọ̀ mọ́ bẹ́ẹ̀ ni òróǹro tó wà nínú ẹran kò sẹ́ni tó gbọ́dọ̀ jẹ òróǹro pọ̀ mẹ́ran kò ní dùn ẹnikẹ́ni tí ò bá dá ìdá mẹ́wàá rẹ̀ gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi ó ti jẹ òróǹro pọ̀ mẹ́ran a gbọ́dọ̀ ṣe ojúṣe wa gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi nínú ilé Ọlọ́run wa a gbọ́dọ̀ fi owó wa ohun ọrẹ wa a gbọ́dọ̀ fi bọ̀wọ̀ fún Ọlọ́run bíbélì sọ fún wa ìwé mímọ́ sọ fún wa pé ó ní ẹ mú gbogbo ìdá mẹ́wàá sílé ọlọ́run kí oúnjẹ bá a lè wà nílé mi kí oúnjẹ lè wà nínú ilé ọlọ́run òun náà ní ìdá mẹ́wàá àwọn ìdá mẹ́wàá tá à ń dá yìí ọ̀pọ̀lọpọ̀ kò gbọ́ ọlọ́run gbọ́ ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ ní eh, ìtumọ̀ yìí pé àkọ́tí ní ìtumọ̀ sí rápẹ́ ọ̀pọ̀lọpọ̀ sọ pé tóun bá tiẹ̀ dá ìdá yìí àwọn tí wọ́n jẹ́ olórí nínú tí wọ́n jẹ́ bí oníwàásù àwọn ni wọ́n ń gba ìdá mẹ́wàá yìí kì í ṣe bẹ́ẹ̀ rárá ẹ jẹ́ ká gbìyànjú láti ṣe ojúṣe wa ẹ̀mí àìbìkítà ẹ̀mí àìbìkítà fún ọmọnìkejì wa pàápàá fún ilé wa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 ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ lónìí ni ò lè pèsè fúnlé rẹ̀ ó ní owó òun láti fi jẹ ṣùgbọ́n kò lè lò ó owó yẹn gbóná mọ́ láwọ́ kò lè mu wọ́n á sọ fún àwọn ọmọlẹ́yìn Kristi pé tá a bá ní àwọn nǹkan wọ̀nyí àwa tá a jẹ́ onígbàgbọ́ pàápàá jùlọ tá a bá tọ́jú ilé wa ó burú ju ẹni tí ó gbàgbọ́ lọ nítorí náà Ọlọ́run sọ fún wa pé a gbọ́dọ̀ tọ́jú ilé wa a gbọ́dọ̀ bìkítà fún ilé wa nípa ìbìkítà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn ti di ọmọ wọn ti di ọmọ tó jẹ́ pé wọ́n ti yapa kúrò lọ́nà ọlọ́run wọ́n ti di àárí ọ̀pọ̀lọpọ̀ olówó tó jẹ́ pé àwọn ọmọ wọn ń wò tọ́jú wọn tí ó jẹ́ pé ilé onílé ni wọ́n mọ̀ jẹ káàkiri èyí ò yẹ kó rí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ bìkítà fún ilé wa nípa àfifúnni nípa àbìkítà fún àwọn òjíṣẹ́ ọlọ́run pàápàá wọ́n sọ fún apẹ́ àgẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn kristi a gbọ́dọ̀ bìkítà fáwọn tí wọ́n jẹ́ òjíṣẹ́ ọlọ́run iṣẹ́ ọlọ́run ni wọ́n ń ṣe nínú ìwé mímọ́ pàápàá pẹ̀lú nínú ìwé májẹ̀mú láéláé àwọn àlùfáà olúwa pa á láṣẹ fún wọn pé àwọn àlùfáà ò gbọ́dọ̀ dáko wọn ò gbọ́dọ̀ ní nǹkan kan ṣùgbọ́n gbogbo ẹbọ tí wọ́n bá rú láyé àtijọ́ àwọn àlùfáà ló gbọ́dọ̀ jẹ níbẹ̀ fúndì eléyìí a gbọ́dọ̀ a gbọ́dọ̀ mọ bìkítà fáwọn tí wọ́n jẹ́ oníwàásù wa láti mọ fún wọn ní jíjẹ tá a bá wo ìwé matthew ó sọ fún wa pàápàá ó ní ìwé matthew orí ìkẹwàá ìwé mátí orí kẹwàá ẹsẹ̀ ìkejìléní ogójì ó sọ fún wa báyìí ẹnikẹ́ni tí ó bá fi kìkì aago omi tútù fún ọ̀kan nínú àwọn onírẹ̀lẹ̀ wọ̀nyí mu nítorí orúkọ ọmọ ẹ̀yìn lóòótọ́ ni mo wí fún yín kí ó pàdánù èrè rẹ̀ fífún àwọn oníwàásù wa àwọn òjíṣẹ́ ọlọ́run káàkiri gbogbo àgbálá ayé láti ṣoore fún wọn a rí i pé wọ́n ní tá a bá fún wọn a pàdánù o èrè ẹ̀ ń bẹ ní ọjọ́ iwájú mo gbàdúrà pé kí ọlọ́run olódùmarè ẹ̀mí láti fi fúnni ẹ̀mí láti gbọ́ràn kí olúwa olódùmarè kó gbé wọ ẹnì kọ̀ọ̀kan wá bí ègún bá dé sí bí ègún bá dé sínú ayé wa torí pé mo sọ fún wa pé nù fífúnni ìbùkún bẹ ègún sì ń bẹ papà pẹ̀lú ìbùkún ni Ébẹ́lì gbà nígbà tí Káìní gba ègún mo gbàdúrà pé ègún ò ní jẹ́ tiwa lórúkọ Jésù bí ègún bá dé sínú ayé wa iṣẹ́ wa yóò lọ sílẹ̀ ayé ò ní lójútùmọ́ rárá rárá ìgbà náà la máa sọ pé ẹnìkan ló ń ṣe mí tàmẹ̀dò ló ń ṣe mí kì í ṣe bẹ́ẹ̀ rárá nítorí pé a ti fi a ti fi àìgbọràn a ti fi ba gbogbo gbogbo tí ọlọ́run pèsè fún wa kì í ṣe nípa wa kì í ṣe nípa agbára wa kì í ṣe nípa mímọ̀ ṣe wa ńlá fi dán lọ́lá la fi dán lọ́lá la fi lọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ń hú gẹ̀ǹgbà tó bá di olówó tó di nǹkan tán á lé agbára àwọn tàbí ìmọ̀ òun ló débẹ̀ kì í ṣe mọ́ wa bí kò ṣe pé oore ọ̀fẹ́ ọlọ́run òun ló fún wa oore ọ̀fẹ́ tí màá bá wá fún wa yìí tó fi ní ká wà ó ṣiṣẹ́ ká ní lọ́wọ́ ju tọmọnìkejì lọ ẹ jẹ́ ká rántí láti ìfifúnni àkókò ìfifúnni òun ló ń bọ̀ níwájú wa yìí tí í ṣe oṣù kejìlá ẹ jẹ́ á gbìyànjú ẹ jẹ́ kí a mọ̀ rántí nígbà gbogbo pé ọ̀rọ̀ tí a ní kì í ṣe nípa agbára tàbí mímọ̀ ṣe wa bí kò ṣe pé ìbùkún ọlọ́run wa wa ló wà lórí ayé wa káìní gba ègún gẹ́gẹ́ bí mo ṣe wí fún wa nítorí ọ̀rẹ́ rẹ̀ ó sì di ìsáǹsá àti alárìnkiri ábẹ́lì sì gba ire ire ẹ̀ tá a bá wo ìwé inú ìwé Genesis tí mo ti kà fún wa orí kẹrin ẹsẹ̀ kẹrin níbi tí Ọlọ́run ti súre fún tó ti gba ẹbọ Ábẹ́lì e, nínì níbi tó ti súre tó ti fi ègún tó fi fún Káínì ó wà nínú ìwé Genesis kan náà orí kẹrin ẹsẹ̀ karùnún àti ẹsẹ̀ ìkejìlá síwájú sí kí ni àwọn èrè tó wà nínú ìfifúnni a ti wo àwọn ọ̀nà wo láti fi ja ọlọ́run lólè àti ja ọmọnìkejì wa lólè ọ̀nà kí ni àwọn èrè tó wà nínú ìfifúnni àkọ́kọ́ èrè tó wà nínú ìfifúnni ni ìlọsíwájú àṣeyọrí ìgbéga ayọ̀ ìbùkún ìbùkún yanturu ìdàgbàsókè nínú ẹ̀mí àti ara tá a bá ní àwọn tá a bá ń fifúnni àwọn ohun tá a mọ̀ rí gbà nínú ìfifúnni nìí ìwé mímọ́ sọ pé bí ẹ̀yin bá fetí sí tẹ́ bá fetí sílẹ̀ tẹ́ sì gbọ́ràn a ó jẹ èrè ilẹ̀ náà bíbélì sọ fún wa pé tá a bá roko ó ní a ó rí èrè yanturu a ó rí èrè yanturu níbẹ̀ wọ́n ní àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ń lọ sí ilẹ̀ lérí ilẹ̀ tó ń sàn fún wàrà àti fún oyin nínú ìwé àìsáyà orí kínní ẹsẹ̀ kọkàndínlógún títí di ẹsẹ̀ ogún àwọn àgbẹ̀ ńkọ́ ẹ jẹ́ ká wo àwọn àgbẹ̀ olúwa wa tóbi ó dára púpọ̀ púpọ̀ mo jẹ́ ẹni tó mọ iṣẹ́ àgbẹ̀ tá a bá mú ilẹ̀ tá a ro ilẹ̀ ní àkókò òjò tá a mú àgbàdo tá a lọ gbìn tá a bá mú kùkù àgbàdo kan tá a bá yín àmọye ọmọ tá a bá níbẹ̀ tá a bá gbìn sáwọn orí ebè tó bá tó àkókò tá a kórè ẹ jẹ́ àwo orú àwọn àpò yẹn gan tá a fẹ́ máa kó. tàbí àpò àgbàdo ọlọ́run wa dára àwa àgbẹ̀ nínú àkọ́so oko wa ni ló yẹ ká máa fún ọlọ́run yóò ní bíbélì sọ fún wa pé ní gbogbo ohun àkọ́bí pátápátá ó ní ti òun ọlọ́run ní í ṣe àwa àgbẹ̀ mélòó là ń gbọ́ràn sí ọlọ́run lẹ́nu láti fi àkọ́so oko wa fún ọ̀pọ̀lọpọ̀ tó bá ti ní àkọ́so oko rẹ̀ òun ní ọkọ̀ jẹ́ ẹlòmíì tilẹ̀ tiẹ̀ ní kò lóore ọ̀fẹ́ láti ẹ̀ ti tún jẹ èyí tó dára nínú ohun ọ̀gbìn rẹ̀ papà pẹ̀lú a kò lọ sí ọjà lọ tà á ṣùgbọ́n ọlọ́run ló ní àkọ́so oko wa ìbá ṣe ọsàn là ń gbìn ní iṣu là ń gbìn ní ọkà ní gbogbo ohun yòówù tá a máa ń gbìn gbogbo ìgbà tá a bá ti kórè rẹ̀ ẹ jẹ́ ká da sí ìdá mẹ́wàá kí ìdá kan kó sì jẹ́ ti ọlọ́run wa ká gbé lọ sínú ilé ọlọ́run ó wà fún àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ pẹpẹ olódùmarè àwa wa kọ̀ọ̀kan ẹ wo ṣé ọlọ́run ó ń bá wa lọ ó ń bá wa jáde ó ń bá wa rìnrìn àjò wa lójoojúmọ́ owó tá a bá rí ẹ jẹ́ ká mú ìdá mẹ́wàá ń bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi ẹ jẹ́ ká fi san ìdámẹ́wàá wa ká sì ṣàánú fáwọn tó wà láyìíká wa nítorí pé àánú lọ́lọ́run ń fẹ́ tó bíbélì náà sọ pé ẹni tó bá ṣàánú lòun ó ṣàánú fún àwọn oníṣòwò bàbá ṣòwò tá a bá jèrè gbogbo ohun tá a bá tà a gbọ́dọ̀ mú ìdámẹ́wàá wa lọ sílé ọlọ́run a gbọ́dọ̀ ṣàánú ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣòwò tó yẹ pé òwò tó ń ṣe àtọ́jú owó àtèrè owó kò sí kankan níbẹ̀ tó fi ń ṣàánú tàbí tó fi ń ṣe iṣẹ́ iṣẹ́ ọlọ́run àwọn oníṣẹ́ ọwọ́ náà pàápàá tá a bá ṣiṣẹ́ a gbọ́dọ̀ mú ìdá mẹ́wàá wa lọ sí inú ilé ọlọ́run oníṣẹ́ oṣù àwa náà pàápàá amọye tá à ń gbà lóṣù a fi a gbọ́dọ̀ sọ pé à iye tí mo gbà lóṣù yìí gbèsè ti pọ̀ bí mo bá ní mo yọ ìdá mẹ́wàá fún àpẹẹrẹ kéèyàn máa gba bíi ọgọ́rùn-ún dọ́là níbí kó wá sọ pé tóun bá yọ dọ́là mẹ́wàá ń bẹ̀ gbèsè tóun jẹ òun òun ò ní lè san mọ́ ẹ jẹ́ kí n sọ fún yín ẹ̀yin ará mi ìdá mẹ́wàá tá à ń san ò sọ pé ká má jẹ gbèsè kò sí lè san gbogbo gbèsè ọrùn wa tán papà pẹ̀lú ṣùgbọ́n ìbùkún ọlọ́run òun náà ní múni láti èfi làálàá pẹ̀lú ni ó ní ká fi òun ká fi dẹ́hùn wò bọ́yá òun ò yóò sí fèrèsé ọ̀run sílẹ̀ kóun ó tú ìbùkún jáde tó bẹ̀ tí kì yóò sí ààyè tó láti gbà á ìlérí ayọ̀ ọlọ́run ní fún wa tá a bá dá ìdá mẹ́wàá nípa ìfifúnni àti owó ọrẹ wa nínú ilé ọlọ́run àwọn ọmọ iléèwé a sọ pé àwọn ọmọ iléèwé à á ṣiṣẹ́ kò yẹ kí n dáadáa mẹ́wàá rárá gbogbo ohun gbogbo tí àwọn èèyàn bá fún wa bóyá ńgbà tá a wà á lọ sínú ilé ìsinmi ọlidé àti ṣèsinmi tán wọ́n fún wa lówó níyìn fún wa lọ́hùn nílé ìyá nílé bàbá àwọn ọ̀rẹ́ gbogbo owó tí wọ́n fún wa àwọn agbọ́dọ̀ yọ ìdá mẹ́wàá wa gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi ká sì fi fún àwọn ẹlẹgbẹ́ wa papà tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wa torí pé ọwọ́ wa ò dọ́gba ẹ jẹ́ ká rántí ká pa àṣẹ ọlọ́run mọ́ kí ìbùkún kó lè jẹ́ ti àwọn ọmọ ẹ̀ àwọn èrè tó wà nínú ìfifúnni òun náà ni mò ń kà fún wa àìsàn yóò jìnnà sí wa kòkòrò ajẹrun ní àìsàn bàbá sọ wa pé òun ọba kòkòrò ajẹrun nínú ayé wa tá a bá kọ̀ ta ọ̀dáàdá mẹ́wàá ọ̀rọ̀ oníwàásù wa kan ni ó ọmọ ọlọ́run tó kọ̀ tó níwọ̀ ọ̀dáàdá onígbàgbọ́ tó sọ pé ọ̀dáàdá mẹ́wàá ó ní ó dáa o bó o fẹ́ bó o kọ̀ níbi tó wàá dá sí òun lòun ò mọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa nínú wa dípò ká dá ìdá mẹ́wàá sínú ilé ọlọ́run wa ká ṣàánú fáwọn tó yẹ ká ṣàánú fún lágbègbè wa a ò ní ṣàánú fún wọn ìgbà tó bá wá yá àìsàn á dé owó tá a fẹ́ tá a tá a tá a tá a ní àwa kò lọ sílé oníṣègùn a kò lọ sílé oníwòsàn nítorí náà tá a bá ń ṣe oore tá a fi fún ni àìsàn ó jìnnà sí wa kòkòrò ajẹnirun mo gbàdúrà pé kòkòrò ajẹnirun nínú ayé wa bàbá ọba parẹ́ pátápátá nípa ìdá mẹ́wàá sílé ọlọ́run wa àwọn ọmọlẹ́yìn kristi ó ṣe pàtàkì ó sì ṣe kókó ìdá mẹ́wàá tí a bá kọ́ dá láti dá ọyún nínú egungun tá a bá kọ̀ tán àbá dàda mẹ́wàá ọyún nínú egungun àwa náà mọ ohun tí jẹ́ ọyún ìgbà tí ẹ̀ṣẹ̀ tí ara bá tí èèyàn bá ní ọyún nínú egungun ohun tí ò dáa ni òróǹro ni àgbọ̀dọ̀ jẹ́ pọ̀ mẹ́ran ègún ni nínú oúnjẹ wa àgbọ̀dọ̀ jẹ́ pọ̀ mọ́ oúnjẹ wa nítorí náà mo rọ̀ wá yín gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi ẹ jẹ́ ká ní ẹ̀mí ìfifúnni ọdún yìí ń lọ ìwọ̀n tó kù tí yóò fi parí yìí a lè ṣe àtúnṣe kò sóhun tó ṣòro ṣe a lè ṣe àtúnṣe nínú ayé wa ọ̀nà wo ni mo gbà tí mo ti kùnà tí ń gbọ́ràn sí àṣẹ Ọlọ́run mi lẹ́nu ọ̀nà wo ni mo gbà tó jẹ́ pé ohun tó yẹ kí n fún ọmọnìkejì kí n fi ṣàánú mi ò ṣàánú àkókò ní kò tí àkókò ò ju ẹ jẹ́ ká gbìyànjú ká ṣe àtúnṣe kọ́dún yìí ó tó parí mo sì gbàdúrà pé bàbá mi àti ọlọ́run mi ọ̀nà tá a fi ṣe àtúnṣe tá a fi bójú ọlọ́run pàdé tó jẹ́ pé gbogbo ilẹ̀ tá a bá tẹ̀ yóò máa ọlọ́run ó máa gbà fóògùn ẹ̀rín ìbùkún ó sì máa wà lórí iṣẹ́ wa àti lórí ayé àwọn ọmọ wa pàápàá pẹ̀lú wa àwọn ọmọ wa gan wọn ò ní ṣàìsàn bẹ́ẹ̀ làìsàn náà ò ní ṣe àwa náà pàápàá pẹ̀lú tá a bá ń fi fúnni tá a sì ń ṣàánú kò sẹ́ni tá a lè ṣàánú fún tó jẹ́ pé yóò ṣépè fún wa àdúrà ni ó gbà fún wa ẹ jẹ́ ká wá wo àwọn ènìyàn tó ti bá ọlọ́run pàdé nípa àfifúnni nínú bíbélì torí kò sí ohun titun lábẹ́ ọ̀run mọ́ ohun tó ti wà náà ni ó máa wà náà ni ó sì tún máa wà ẹ jẹ́ ká wo ìwé Genesis ìwé àkọ́kọ́ nínú bíbélì orí kejìdínlógún ẹ jẹ́ ká ka ẹsẹ̀ kínní títí dé ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún gbogbo wa náà la mọ ìtàn yìí ó kà báyìí wọ́n ní olúwa sì farahàn Abrahamu ní ìlà àti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 ó wáá pè wọ́n ní kí wọ́n dúró sábẹ́ igi kí wọ́n wọ ẹsẹ̀ wọn ó sì fún wọn lómi mu ẹsẹ̀ ìkarùn-ún èmi ó sì mú oúnjẹ díẹ̀ wá kí ẹ̀yin kì í fi ọkàn yín balẹ̀ lẹ́yìn èyí ni kí ẹ̀yin máa kọjá lọ ǹjẹ́ nítorí náà bí ẹ̀yin ṣe tọ́ ọmọ ọ̀dọ̀ yín wá wọ́n sì pé ṣe bẹ́ẹ̀ bí ìwọ ti wí àwọn áńgẹ́lì sọ bẹ́ẹ̀ fún Abraham Abraham sì yára tọ̀ Sarah lọ nínú àgọ́ wípé yára mú òṣùwọ̀n ìyẹ̀fun dáradára mẹ́ta kí o pò ó kí o sì dín àkàrà abraham sì súré lọ sínú agbo ó sì mú ẹgbọ̀rọ̀ màálùú kan tí ó rọ tí ó dára ó sì fi fún ọmọkùnrin kan òun sì yára láti ṣe é ẹsẹ̀ ìkẹjọ ó kà báyìí ó sì mú òrí àmọ́ àti wàrà àti ẹgbọ̀rọ̀ màálùú tí ó ṣe ó sì gbé e kalẹ̀ níwájú wọn òun sì dúró tì wọ́n lé abẹ́ igi náà wọ́n sì jẹ ẹ́ wọ́n sì bí pé níbo ni Sárà aya rẹ̀ wà ó sì wí pé wò ó nínú àgọ́ ó sì pé èmi ó sì tún padà tọ̀ ọ́ wá ní tòótọ́ níwòyí àmọ́dún sì kíyèsí sára aya rẹ yóò ní ọmọkùnrin kan sára sì gbọ́lé ẹnu ọ̀nà àgọ́ tí ó wà lẹ́yìn ọkùnrin náà ǹjẹ́ abrahamu sára gbó wọ́n sì pọ̀lé ọjọ́ ó sì dẹ́kun ó sì dẹ́kun àti máa rí fún sára bíi ìwà obìnrin nítorí náà sára rẹ́rìn nínú ara rẹ̀ wípé lẹ́yìn ìgbà tí mo di ògbólógbòó tán èmi ò há lé ayọ̀ tí olúwa mi sì ti di ògbólógbòó pẹ̀lú olúwa sì wí fún abraham pé nítorí kíni sarah ṣe ń rẹ́rìn wípé èmi ò ha bímọ nítòótọ́ ẹni tí ó ti gbó tán ẹsẹ̀ kẹrìnlá ohun kan á ṣòro fún olúwa ní àkókò tí a dá èmi ò padà tọ́ wà ní ìwòye àmọ́dún sarah yóò sì lé ọmọkùnrin kan sarah sì sẹ́ èmi kò rẹ́rìn nítorí tí ó bẹ̀rù òun sì pé bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n ìwọ rẹ́rìn ẹ jẹ́ ká wo ìtàn yìí bí abraham ṣe bá àwọn áńgẹ́lì mẹ́ta pàdé abraham àti aya rẹ̀ àti aya rẹ̀ wọ́n ti gbó obìnrin tí í ṣe sarah ó ti kúrò lẹ́ obìnrin tí máa tí ó ti ẹ̀lẹ́ retí ọmọ torí pé nǹkan ọmọbìnrin ò sí lára ẹ̀ mọ́ ọkọ náà ti dàgbà ṣùgbọ́n gbà tí áńgẹ́lì tí abraham gba àwọn áńgẹ́lì tó ṣoore tó fi fi nípa fífúnni a rí pé abraham bójú rẹ̀ ọlọ́run pàdé ẹni tó ti dogbó tí wọ́n ti sọ̀rọ̀ ìtínú pátápátá yìí pé àwọn ò tiẹ̀ lè bímọ mọ́ ìdí nìyí tí sarah fi rẹ́rìn-ín gbà níbi tó dúró sí pé ṣé àyìn arákùnrin tẹ́ ẹ bá ti jẹun tẹ́ ẹ yó tán ẹ jẹ́ mọ́ gbọ̀nà yín kẹ́ ẹ máa lọ òun tóun ò ní tóun ò tiẹ̀ rí nǹkan oṣù wọn mọ́ tóun ò rí nǹkan obìnrin wọn mọ́ lòun wàá bímọ gbà tọkọ òun ti di ogbó tán ṣùgbọ́n kí ló sápamọ́ sọ́dọ̀ ọlọ́run kò sóhun tó sápamọ́ wọ́n rí i pé sára rẹ̀ rìn wọ́n ní aya rẹ̀ rẹ́rìn ó ní òun ò rẹ́rìn nítorí pé ó bẹ̀rù ìdí náà la fi ń pe ọmọ tá a sọ tá a bí fún wọn tọ́lọ́run pèsè fún ni ọmọ ẹ̀rín nítorí náà mo gbàdúrà ní àkókò yìí pé gbogbo ohun tí í ṣe ohun ìbànújẹ́ wa ọlọ́run alààyè tó rán àwọn áńgẹ́lì rere ní sí abraham tó pa wọ́n lẹ́rìn ayọ̀ wọn tó kù tí ọdún yìí ó fi parí mo gbàdúrà pé ẹ̀rín ayọ̀ nínú ilé yín agogo ayọ̀ yóò máa ró níbẹ̀ gbogbo ohun tó ti ṣòro láti ṣe tẹ ẹ̀rò pé kò tó ẹ̀rò pé ṣòro pé ọjọ́ ti lọ ìgbà ti lọ lórí rẹ̀ ìdí nìtọ́ ọlọ́run mi fi béèrè lọ́wọ́ wa pé ǹjẹ́ ohun kan á ṣòro fún òun ọlọ́run bí kò sóhun tó ṣòro sí fún ọlọ́run ilẹ̀ àánú olúwa ẹ̀ sì ṣú àwọn ènìyàn nìkan la sọ pé ilẹ̀ ti ṣú ṣùgbọ́n ọlọ́run wa kì í sùn kì í tòògbé ọlọ́run àìkú ọlọ́run àìsàn ni bàbá tó ti wà káyó tó wà bàbá tí ó tún máa wà bàbá tó ti pàṣẹ ìrọ̀rùn tó ti sọ ìlérí ayọ̀ sínú ayé wa mo gbàdúrà pé kí ọdún yìí ó tó parí ohun rere tí màá bá ní fún wa yóò ṣe fún wa lórúkọ jésù a rí lọ́ọ̀tì náà pàápàá lọ́ọ̀tì náà òun náà bójú rẹ àwọn áńgẹ́lì yìí abraham ti ṣe eh, ẹ̀gbọ́n fún torí lọ́ọ̀tì jẹ́ ọmọ ẹ̀gbọ́n abraham òun ló mú lọ sí ìrìn àjò òun náà bójú lọ ọlọ́run pàdé ńgbà tí sọdọ́mù tí àwọn áńgẹ́lì ni tí ọlọ́run rán wọn lọ síbẹ̀ láti pa sọdọ́mù òun gòmórà rẹ́ nítorí ẹ̀ṣẹ̀ wọn a rí i pé ọlọ́run yọ lọ́ọ̀tì kúrò nínú ìparun yìí ó sì mú lọ́ọ̀tì jáde nípa ìfifúnni nípa oore ọ̀fẹ́ nípa àánú bákan náà ni arákùnrin tá à ń pè ní Kọ̀nílíù ó jẹ́ onítọ̀rẹ́ àánú tá a bá wo ìṣe àwọn àpọ́stélì orí kẹwàá ẹsẹ̀ kọkànlélọ́gbọ̀n iṣẹ́ àwọn àpọ́stélì orí kẹwàá ẹsẹ̀ kọkànlélọ́gbọ̀n ibi tí kọ̀nílẹ̀ ti jẹ́ onítọ̀rí àánú kọ̀nílẹ̀ jẹ́ onítọ̀rí àánú fún gbogbo aládùúgbò rẹ̀ pátápátá gbogbo àdúrà rẹ̀ tó wà ń gbà bó ṣe ń gbà bẹ́ẹ̀ lọ́lọ́run ń gbọ́ àdúrà rẹ̀ ẹ̀yin náà gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi a lè ṣe gẹ́gẹ́ bí kọ̀nílẹ̀ a lè ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká wo ìwé ìṣe àwọn àpọ́stélì orí ìkẹwàá mo fẹ́ kà fún wa láti ẹsẹ̀ mo fẹ́ ka ẹsẹ̀ kọkànlélọ́gbọ̀n fún wa ó kà báyìí ó sì wí pé Kọ̀nílíù a gbọ́ àdúrà rẹ ọrẹ àánú rẹ sì wà ní ìrántí níwájú Olúwa gbogbo ọrẹ tá a bá ṣe pátápátá kò ṣègbé o àpamọ́ wà níwájú Olúwa Kọ̀nílíù òun ṣe tiẹ̀ lọ ó gbọ́ràn sáṣẹ Ọlọ́run ó ń ṣàánú ìdí nìyí tí Ọlọ́run pípe Kọ̀nílíù pé ọrẹ àánú rẹ ti déwájú òun Ọlọ́run o ó sì ti jẹ́ ìtẹ́wọ́gbà tá a bá kà á síwájú ẹ rí ohun kí ni èrè tí Cornelius gbà nípa ká fi fúnni bákan náà la tún wo dọ́kàsì pàápàá òun náà jẹ́ olùfifúnni dọ́kàsì jẹ́ eh, obìnrin tó jẹ́ pé gbogbo àwọn tó àwọn àgbàlagbà obìnrin tó wà ládùúgbò gbogbo gbogbo pátápátá ló ń fún láṣọ lóríṣiríṣi tá a bá wo ìṣe àwọn àpọ́stélì kan náà ó wà nínú ìwé ìṣe àwọn àpọ́stélì orí kẹsàn-án òun láti rí ìtàn dọ́kàsì èyí tó jẹ́ onífìfúnni olùfifúnni orí kẹsàn-án ẹsẹ̀ kẹrìndínlógójì títí dé ẹsẹ̀ ogójì ó kà báyìí ọmọ ẹ̀yìn kan sì wà ní Jópa tí à ń pè ní Tàbítà tí ìtumọ̀ rẹ̀ tí à ń pè ní Dọ́ká obìnrin yìí pọ̀ ní iṣẹ́ oore àti ìtọrẹ àánú tí ó ṣe ó sì ṣe ní ọjọ́ wọn nì ó ṣàìsàn ó sì kú nígbà tí wọ́n wẹ̀ ẹ́ tán ni wọ́n tẹ́ ẹ sí yàrá kan lókè bí Lídíà sì ti súnmọ́ Jópa tó nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ gbọ́ pé pétérù wà níbẹ̀ wọ́n rán ọkùnrin méjì lọ bẹ́ẹ̀ pé má ṣe jáfara àti dé ọ̀dọ̀ wa ẹsẹ̀ ìkọkàndínní ìkọkàndínlógójì ó kà fún wa báyìí nípa ọ̀rọ̀ Dorcas ó sọ fún wa pé ní ẹsẹ̀ ogójì ṣùgbọ́n pétérù ti gbogbo wọn sóde ó sì kúnlẹ̀ ó sì gbàdúrà. Si ó yí padà sí òkú onítàbítà dìde ó sì la ojú rẹ̀ nígbà tí ó rí pé pétérù tí ó rí pétérù ó dìde jókòó àwọn èèyàn yìí bẹ̀rẹ̀ sí sunkún gbogbo àwọn tó ti ṣe lóore tó ti dáṣọ pé àárẹ̀ wá sọ aṣọ tí dọ́ka rán sí fún mi lánàá nì èyí tó fún mi níjẹta nì èyí tó fún mi níjọ́ yìí nì gbogbo wọn bẹ̀rẹ̀ sí sọ kí ni nítorí ìfífúnni dọ́kàsì ó kú ó sì jí pétérù ó sì bá orí ọ̀fẹ́ ọlọ́run pàdé a sì jí ó sì tún di alààyè ọkàn obìnrin opó sárábà tí ń kọ́ nínú ìwé ọba kínní ẹsẹ̀ kẹtàdínlógún orí kẹtàdínlógún ẹsẹ̀ kẹtàlá àti kẹrìnlá dẹni ẹsẹ̀ kẹrìndínlógún rẹ̀ obìnrin opó yìí wọ́n sọ fún wa pé òun àtọmọ ẹnìkan ló kù ó wá lọ láti lọ sa àwọn igi jọ láti lọ dáná pé òun ọba àyẹ̀fun tó kù nínú ilé òun o kóun ó mu kóun ó sì jẹ kóun àtọmọ òun káwọn ó sì kú ìrètí wọn ni ìrètí wọn ti pin ṣùgbọ́n ọba ọba ọbẹ̀yìn ọlọ́run pàdé ọlọ́run wá ọ̀ràn Èlíṣà Eh, eh, eh, wòlíì Èlíṣà bá pàdé ó ní ìwọ obìnrin opó yìí ó ní tètè lọ kó lọ bóun tọ́jú oúnjẹ torí pé bí ń pa òun kí ni obìnrin opó yìí fún Èlíjà ó ní àwọn bá ayẹ fún péré ló kù kò kún ọ̀sán ọ̀kan náà ni òun wá láti wá sa igi pé tóun bá sa igi yìí tán o tóun bá kóun lọ ṣe oúnjẹ yìí kóun àtọmọ òun káwọn ó sì jẹ káwọn ó kú ṣùgbọ́n wòlíì Èlíjà sọ fún ó ní tètè kọ́ lọ ṣe tòun wá ná tó o bá ṣe tòun wá ìyókù tó bá kú kò lọ jẹ́ a rí i pé obìnrin yìí nípa ìgbọ́ràn sí wòlíì ọlọ́run lẹ́nu àti nípa ó gbọ́ràn sí àṣẹ ọlọ́run pé ó ní láti jẹ́ pé ẹni tí ń bá àwọn sọ̀rọ̀ yìí ènìyàn ọlọ́run ni a rí i pé obìnrin opó yìí sáré lọ sílé ó sì gbóúnjẹ wá fún wòlíì Èlíjà nípa ìfifúnni ìbùkún àti ìgbọràn ó wà nínú ìfifúnni nípa ìgbọràn tí arábìnrin yìí gbọràn opó yìí gbọràn a rí i pé ó ní ànító àti àníṣẹ́kù wòlíì Èlíjà ó sì súre fún un bákan náà ni aya nabali abigaili ìtàn abigaili ó wà nínú ìwé samuel kínní orí kẹẹ̀ẹ́dọ́gbọ̀n tá a bá kà lọ láti ẹsẹ̀ kejìdínlógún títí dé ẹsẹ̀ kọkàndínlógún ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n ẹsẹ̀ kejìlélọ́gbọ̀n títí dé ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n àti ẹsẹ̀ karùndínlógójì títí dé ẹsẹ̀ kẹrìndínlógójì a ó rí ìtàn aya yìí abigail yìí níbẹ̀ abigail jẹ́ aya nabali nígbà tí David àtàwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wà nínú aginjù ebi ń pa wọ́n ó sì rántí pé ó wá gbọ́ pé lábáni ó wà níbi tó ti ń pa ọkà ó wá rán àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ lọ David rán ọmọ ẹ̀yìn lọ pé kí wọ́n lọ gba oúnjẹ wá lọ́dọ̀ nabali yìí tí í ṣe ọkọ Abigail ṣùgbọ́n kí ni nabali yìí ṣe kò ní ẹ̀mí ìfifúnni ó lé wọn padà omi papà kò fún wọn mu ẹ sọ fún mi Yorùbá máa ń pa òwe kan wọ́n ní ẹni tí ebi ń pa kò yàtọ̀ fún ajá tí ebi ń pa tí ebi bá ń pa ọ̀tá rẹ tàbí ebi ń pa ẹnìkejì ẹ lẹ́gbẹ̀ẹ́ tó o róúnjẹ tó o fún jẹ kò sóhun tí ò lè ṣe fún ọ nítorí náà a rí i pé nábàlì yìí ìgbà táwọn ọmọ ẹ̀yìn dáfídì padà sọ́dọ̀ rẹ̀ pé kò fáwọn lóúnjẹ o kódà àtà omi kò fáwọn inú bí dáfídì ẹ sì mọ̀ pé jagunjagun ni dáfídì dáfídì bẹ̀rẹ̀ òun láti lọ pa arákùnrin yìí ni ṣùgbọ́n dáfídì Eh, ọba eh, Abigail ìyàwó Nábálì ọba orí ọ̀fẹ́ ó bójú rẹ̀ Ọlọ́run pàdé ó jẹ́ obìnrin tó ń jẹ́ onífìfúnni bó ṣe rí Dáfídì báyìí pẹ̀lú ìbínú tó ń bà ó wólẹ̀ lẹ́sẹ̀ rẹ̀ ni ó ní à má bínú ọkọ òun ó ti mọ̀ pé ẹni báyìí báyìí ni ẹni tí ò lè fi fúnni ni oní ẹni tó máa ń háwọ́ ni àrí pé Abigail bẹ Dáfídì pé kó má ṣe pa á kó má jẹ́ kí ẹ̀ṣẹ̀ rẹ̀ kó wà lọ́rùn rẹ̀ àrí pé Dáfídì náà sì gbọ́ sí Abigail lẹ́nu dáfídì fi ìbínú rẹ̀ ó sì fi rọlẹ̀ kí ló wá ṣẹlẹ̀ abigail wá mú gbogbo ohun tí ó yẹ kó ṣe ó tọ́jú oúnjẹ ó tọ́jú omi ó tọ́jú ohun gbogbo ó wá gbé lọ ó gbé sórí kẹ́tẹ́kẹ́tẹ́ ó ní káwọn ọmọ ẹ̀yìn ọmọ ǹso ó lọ gbé fún dáfídì níbi tí wọ́n ti gbé wá a rí i pé nípa àfifúnni tí abigail ní ó yọ ọkọ rẹ̀ kúrò nínú ikú e, oró tí ò bá kú síbẹ̀síbẹ̀ náà nábàánì padà kú nítorí pé ó jèrè àìfifúnni nítorí náà àwa gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn kristi ẹ jẹ́ ká wo àyíká wa àwọn wo lebi ń pa àwa àwo la sì lóúnjẹ nínú ilé tó jẹ́ pé ó dìgbà tó ń jẹ yẹn bá bàjẹ́ tán a wá dà sínú igbá ìkólẹ̀ a lọ dà á sínú yorùbá ní ẹnìkan ní kàkà yorùbá ní kàkà kí n fún yàn jẹ màá kúkú fúnlẹ̀ jẹ èyí ò yẹ kó jẹ́ tiwa gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn kí tá a bá fẹ́ ìbùkún tá a sì fẹ́ ìre lọ́tọ̀dọ̀ ọlọ́run láti bùkún wa láti láti lè jẹ ire ilẹ̀ náà tí ọlọ́run fi fún wa ẹ jẹ́ ká mọ̀ ṣàánú mo sọ fún wa pé oòrùn tó kù lókè yìí tọ́dún yìí ó fi parí ó tóun tá a lè fi sásọ táṣọ ó gbẹ fúndì eléyìí ẹ jẹ́ ká ronú pìwàdà ká fi fúnni ìfifúnni ó jẹ́ pàtàkì nítorí náà gẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn Kristi ìwé mímọ́ sọ fún wa pé ẹni tí ó bá ṣàánú òun lòun ó ṣàánú fún ó ní níjọ́ ìgbà tí wàhálà bá dé bá lòun ó yọ nínú wàhálà òun ó sì súre fún àwọn ọmọ ẹ̀ ìlérí Ọlọ́run ní ẹ sì mọ̀ pé Ọlọ́run wa ó gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju orúkọ rẹ̀ lọ ọ̀rọ̀ ọlọ́run asọ̀rọ̀mọ́yẹ̀ ni ọlọ́run wa nítorí náà mo gbàdúrà fún wa pé ohun tó kù yìí mo ṣe ń bá wa sọ̀rọ̀ ní ìrọ̀lẹ́ yìí ẹ̀mí láti lè fífúnni kó lu akógbe ọnú ayé wa ìfífúnni nípa ti ara òun ni mo sọ fún wa ìfífúnni nípa ti ẹ̀mí a rí i pé ẹni tó fi eh, ìfífúnni nípa ti ẹ̀mí òun náà ni ọlọ́run wa tí í ṣe ẹlẹ́dàá wa tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa tí ṣe Jésù Kristi ó rán wá sínú ayé òṣì òun yìí nígbà tí ọlọ́run wọnú ayé nu gbogbo ohun tí bàbá dá pátápátá igi ni ewéko ni gbogbo ohun tó wà nínú ayé tí bàbá dá dáradára ni ṣùgbọ́n nílórí àwọn ọmọ ẹ̀dá òun nìkan ni ọlọ́run kábàámọ̀ pé òun kábàámọ̀ pé òun dáwọ̀ ènìyàn ìdí nìyí tí jésù fi tí ọlọ́run fi rán jésù wá sínú ayé ọmọ kan ṣoṣo ọmọ lójú rẹ̀ ó fi ìtí ògo nì sílẹ̀ ó wá sínú ayé òṣùwọ̀n àárẹ̀ yìí láti wá kó gbogbo àìṣedédé wa lọ láti wá kó gbogbo ẹ̀ṣẹ̀ wa lọ láti bá wa ṣèlàjà pẹ̀lú ọlọ́run àtàwa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 tó bá wa ṣèlàjà tó kó gbogbo ẹ̀ṣẹ̀ wa pátápátá tó kàn sórí ó máa rí oge àgbélébù tó pọ̀ parí tó wá fún wa láǹfààní láti lè súnmọ́ ọ̀dọ̀ bàbá oore ọ̀fẹ́ ló fún wa tí èbá ṣoore ọ̀fẹ́ nígbà tí Jésù wá sínú ayé nínú ìwé májẹ̀mú àtijọ́ tó o bá ti ṣẹ̀ṣẹ̀ kan tó jẹ́ pé lòdì sí ti Ọlọ́run lójú ẹsẹ̀ wọn á sọlú ẹ̀ lókò pa ṣùgbọ́n àkókò oore ọ̀fẹ́ la wà yìí fún oore ọ̀fẹ́ tá a wá ní ẹ̀ má jẹ́ ká ṣe oore ọ̀fẹ́ náà lò ẹ jẹ́ ká gbọ́ràn sí Ọlọ́run wa ká lè jẹ ire ilẹ̀ náà Olúwa yóò ràn wá lọ́wọ́ ìfifúnni kejì tá a tún lè fi wé ti ọlọ́run wa òun náà ni abraham nígbà tí ọlọ́run pàṣẹ fún abraham a ti gbọ́ ìtàn abraham bó ṣe fún lé ọmọ ní ògbólógbò ọjọ́ rẹ̀ ògbólógbò ọjọ́ ayé ọlọ́run tún wà lọ sọ fún pé ọ̀dà ọmọ kan ṣoṣo tóun fún ọ ní isaac o lọ fi rúbọ fún òun ha àwa mélòó la lè ṣerú eléyìí a rí i pé abraham gbọ́ràn sí ọlọ́run lẹ́nu nípa ìgbọ́ràn tí eh, abraham gbọ́ràn sí ọlọ́run ó sì mú isaac wọ́n di igi ó mú ìsáná ó mú ohun gbogbo ó mú ọ̀bẹ ó sì lọ sọ fún ìyá Isaac pé tó àwọn fẹ́ lọ rìn àjò wọn àti Isaac o wọ́n sì mú àwọn ọmọ ọ̀dọ̀ lọ́wọ́ wọ́n gun kẹ́tẹ́kẹ́tẹ́ wọn wọ́n lọ ìgbọràn ní tó sàn ju ẹbọ búburú lọ ìfetísílẹ̀ tó sàn ju ọ̀rọ̀ àgbò lọ a rí i pé Abraham mú ọmọ kan ṣoṣo kọ̀ọ̀kọ̀ sí ọlọ́run pé ọlọ́run pé ìwọ ló fún mi ẹyọ kan tó fún mi tó ní ìmọ̀ àwò tí wọ́n máa fi pè mí ní bàbá Isaac ó tún ní kí n mú Isaac yìí náà wá ó gbọ́ràn sí ọlọ́run ó gbọ́ràn sí àṣẹ ọlọ́run torí pé ìbùkún wà nínú ká gbọ́ràn sí ọlọ́run ìgbà tí abraham débi tó máa fi ọmọ yìí rúbọ kí lára kó ṣẹlẹ̀ wọn ló tẹ́ pẹpẹ ó sì igi lé lórí ó wá mú ọmọ ẹ̀ ó sì dì í lọ́wọ́ dì lẹ́sẹ̀ ó gbé e lórí pẹpẹ bó ṣe mú ọ̀bẹ báyìí pé kóun abraham isaac láti fi rúbọ sí ọlọ́run kí ṣe ọlọ́run kọ sí abraham ó ó ní kó dúró kó má ṣe pa ọmọ òun pé kó wo iwájú yóò rí àgbò kan níbẹ̀ ohun tí ó fi rọ́pò ọmọ yìí nì a rí i pé ìgbọràn tí abraham gbọràn a rí i pé ọlọ́run súre fún abraham abraham wá di bàbá ìgbàgbọ́ ó di bàbá orílẹ̀-èdè ìbùkún abraham làwa náà wà ń jẹ nísìnyí o torí pé ìbùkún abraham tàárọ̀ tọ̀sán àwọn ọmọ rẹ̀ ń jẹ fún torí ìgbọràn tó gbọràn mo gbàdúrà pé ìgbọràn nínú ọdún yìí ohun tó kù tí ó fi parí a ó lè gbọ́ràn sí àṣẹ ọlọ́run lẹ́nu a ó lè ṣe àtúnṣe níbi tá a ti kùnà ẹ jẹ́ ká gbọ́ràn ká bàa lè jẹ èrè ilẹ̀ náà nínú ìwé àìsáyà orí kìíní ẹsẹ̀ kọkàndínlógún ìwọ̀n jẹ́ ká mu lùkúdì ọlọ́run kí ni lùkúdì ọlọ́run àwọn ọmọ aráyé mu lùkúdì wọ́n fọmọ ènìyàn ṣẹ́sọ wọ́n fi ń wówó wọ́n ń wówó lọ́nà tí ò yẹ wọ́n ń jalè wọ́n ń fọ́lé onílé wọ́n ń ṣe four one nine ṣùgbọ́n four one nine tọlọ́run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 pé ọlọ́run wa yóò pèsè fún wa ní kíkún tá a bá wo ìwé lúùkù orí kẹfà ó kà báyìí fún wa lúùkù orí kẹfà ẹsẹ̀ kejìdínlógójì lúùkù orí kẹfà ẹsẹ̀ kejìdínlógójì ẹ fi fún ni a ó sì fi fún yín òṣùwọ̀n dáradára àkìmọ́lẹ̀ àti àmì pọ̀ àkúnwọ́sílẹ̀. Si a ó wọ̀n sí àyà yín nítorí òṣùwọ̀n náà tí ẹ̀yin fi wọ̀n òun náà ni a ó padà fi wọ̀n fún yín nítorí náà òṣùwọ̀n wo la ní lọ́wọ́ o tá a fi wọ̀n fún ọmọnìkejì wa ọlọ́run ti súre fún wa níbi ó sì ti ṣàlàyé fún wa ọ̀rọ̀ ọlọ́run ò sì lè ṣe kọ́mọ̀ṣẹ́ ó ní àkúnwọ́sílẹ̀ ó ní ká fi fún yín ká fi fún un ká fi fún ọmọnìkejì wa òun ó fi fún wa òṣùwọ̀n àkìmọ́lẹ̀ àkúnwọ́sílẹ̀ lòun ó fi wọ̀n fún wa a ó sì jẹ ẹni ìbùkún mo gbàdúrà pé ìbùkún tí ọlọ́run ní fún wa nínú ọdún yìí two thousand and thirteen tó kù yìí bàbá ò fi lé ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́ mo gbàdúrà fún gbogbo àwọn tí wọ́n ń wò mí lórí amóhùnmáwòrán ní káàkiri gbogbo àgbálá ayé mo gbàdúrà fún oore ọ̀fẹ́ ọlọ́run nínú ayé yín pé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ọ̀rọ̀ náà tá à ń sọ jáde láti ẹnu ọlọ́run àgbọ́yè là ó gbọ́ èmi àti ẹ̀yin ní ọjọ́ ìkẹyìn nígbà tí jésù ọba dé a ó bá a ò ní jẹ́ni ẹ̀yìn lórúkọ Jésù a sì ní jẹ́ni iná mo gbàdúrà fún ilé yín àti ọ̀nà yín yóò rojú yóò ráyè ẹ̀mí ìfifúnni tí bàbá ò fi ṣàánú fún wa lu a ó fi fún gbogbo wa ẹ̀yin ará mi nínú Olúwa kí ni ìṣòro yín o nínú ọdún yìí tó kù wọ̀nba tó kù yìí kí ni ìṣòro tá a ti ń bá yí láti ìbẹ̀rẹ̀ oṣù kínní ọdún yìí títí dé àkókò yìí ẹ̀yin ọmọ Ọlọ́run gbọ́ràn sí àṣẹ Ọlọ́run tá a bá gbọ́ràn sí àṣẹ Ọlọ́run gbogbo ní ṣíṣe ó ní kò sóhun tó ṣòro ṣe fún un kí ni ìṣòro tiẹ̀ kí ni ìṣòro tèmi àìrọ́mọ bí ni bí kò sóhun tó ṣòro ṣe bàbá tó bojú àánú tó fi wo Abraham àti Sarah lọ́jọ́ ogbó rẹ̀ ó ń bẹ kò yí padà bàbá tó gbẹ́kún Hánà ní sílò lọ́jọ́ kìíní ó ń bẹ kò yí padà bàbá tó pèsè ọmọ rere fún Elizabeth lọ́jọ́ ogbó rẹ̀ òun náà ló ń bẹ kò yí padà ẹ gbọ́ràn sí Ọlọ́run ká sì ní ìgbàgbọ́ ká sì mọ fífúnni ìfífúnni àti gbọ́ràn ó lè ṣe ohun gbogbo láṣepé gbèsè ní ń lé wa kiri níbí mo gbàdúrà pé kí ọdún yìí ó tó parí bàbá mi ò ṣí fèrèsé ọ̀run sílẹ̀ tá a bá gbọ́ràn sí i ó lóun ó ṣí fèrèsé ọ̀run sílẹ̀ òun ó tú ìbùkún jáde tó bẹ́ẹ̀ tí kì yóò ṣe ààyè tó láti gbà á ó ní ìbùkún ni fún ata bá ń jáde ìbùkún ni fún ata bá ń wọlé ìbùkún ni fún ọmọ inú wa ìbùkún ni fún ọpọ́n àkùn àkàrà wa ó ní kólòbó òróró wa ò ní gbẹ bẹ́ẹ̀ làkò yẹ fún wa ò ní ṣòfò àṣẹ ọlọ́run olódùmarè ní mo gbàdúrà pé kólòbó òróró wa ò ní gbẹ bẹ́ẹ̀ làkò yẹ fún wa ṣòfò gbogbo ọ̀nà yòówù bàbá tó fi ẹnu ẹja tó fi ṣe báńkì lọ́jọ́ kìíní yóò rán àánú sí wa níwọ̀nba tó kù tọdún yìí ó fi parí gbogbo gbèsè ọ̀run wa gbogbo àìní wa gbogbo kòkà gbogbo àkókò tó lórúkọ Jésù bàbá bá san pátápátá a ó di ẹni a ó di ẹni ẹ̀yẹ a ó di ẹni tá a pé sìn a ó di ẹni tọ́jọ́ pa a ó jẹ́rìí sagbára èèyàn sagbára Ọlọ́run inú ayé wa ẹ sáà ti gbọ́ràn ìgbọ́ràn ó sàn ju ẹbọ rírú lọ ìfetísílẹ̀ sì sàn ju ọ̀rá àgbò lọ ẹ jẹ́ ká mọ ká wá àwọn wo jésù gbogbo ohun yòówù a ti ṣèdánwò níbí a ò rí èsì dáradára ni a kùnà ni jésù sọ fún wa jésù wa kì í kùnà ọlọ́run wa kì í kùnà ẹ jẹ́ á súnmọ́ ọlọ́run wa ọlọ́run yóò mú kí a ṣe àṣeyege nínú ẹ̀kọ́ wa à ń wáṣẹ́ ni bí mo gbàdúrà pé ìwọ̀nba tó kù tọdún yìí ó fi parí ọ̀nà àrọ̀nà yanu tó mi gbà tí fi wọnú àgbọn bàbá lànà fún yín yóò pèsè iṣẹ́ ayọ̀ fún wa àwa tá a sì ti níṣẹ́ lọ́wọ́ mo gbàdúrà pé iṣẹ́ wo ò ní dìṣẹ́ mọ́ wa lọ́wọ́ ogun àkóbá àtìmọ́ràn ọlọ́ràn kò ní jẹ́ tiwa lẹ́nu iṣẹ́ wa ìgbéga ìgbéga ni tọmọ ọlọ́run mo gbàdúrà pé ìgbéga lẹ́nu iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wa kọ́dún yìí ó tó parí bàbá òfin lé wa lọ́wọ́ ìwọ̀nba tó kù tọdún yìí two thousand and thirteen ó fi parí lórúkọ jésù ọdún ayọ̀ ọdún oríire ọdún ìjẹ́rìíságbára èèyàn ọlọ́run ni àjá ti wọ̀ wá láṣọ àwọ̀ bàtà bàtà ẹlẹ́yà ń bẹ lára wa ń bẹ lẹ́sẹ̀ wa ni bí aṣọ aṣọ ìyà ń bẹ lẹ́ wọ́n fi wá ṣe lẹ́yà ni mo gbàdúrà pé kí ọdún yìí ó tó parí bàbá tó mú aṣọ èrí kúrò lọ́rùn Joshua tó ní wọ́n bọ́ṣọ èrí kúrò lọ́rùn rẹ̀ tó wọ̀ láṣọ ẹ̀yẹ yóò wọ̀ wá láṣọ ẹ̀yẹ kọ́dún yìí ó tó parí a ó jẹ́rìí sagbára Ọlọ́run nínú ayé wa bẹ́ẹ̀ ni yóò sì rí ẹ jẹ́ ká máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àtàláṣẹ ìgbàgbọ́ wa ẹ jẹ́ ká máa wo àgbélébù ni níbi tí bàbá ti kan gbogbo àìní wa ìṣòro ayé wa pátápátá tó sọ pé ó parí ẹ jẹ́ ká máa fojú wò ó ká fi ìgbàgbọ́ ká fi rọ̀ mọ́ Jésù ká kó gbogbo àníyàn wa pátápátá ká kó lọ síwájú sọ́dọ̀ Jésù ó ní gbogbo ẹ̀yin tẹ́ ó ní gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ tá a di ẹrù wó lólórí ó ní ẹ wá sọ́dọ̀ mi òun ò fi ìsinmi fún wa ó nítorí pé àjàgà òun rọrùn ẹrù òun sì fúyẹ́ ẹrù Jésù fúyẹ́ ẹ jẹ́ ká kó gbogbo àníyàn wa lọ sọ́dọ̀ Jésù ní alẹ́ yìí láti wòye lẹ jẹ́ ká kó lọ síbẹ̀ òun ló lè bá wa rù ú yóò sì bá wa rù ú a sì di aṣẹ́gun lórúkọ Jésù fìgbà gbọ́ gẹ́gẹ́ bí obìnrin onísun ẹ̀jẹ̀ ni fún odidi ọdún méjìlá tó fi gbé ìsun ẹ̀jẹ̀ káàkiri tí ń lọ tó ń bọ̀ ta tó ti di ẹni ẹlẹ́yà tó dẹni tá a kọ̀ sílẹ̀ ṣùgbọ́n njọ́ tó gbúrò jésù tó ní tóun bá tiẹ̀ ti lè fi ọwọ́ kan ìṣẹ́ tí a sọ jésù òun gbàgbọ́ pé ara òun yóò dá ìgbàgbọ́ pípé leléyìí o àti gbọ́ràn mo gbàdúrà pé ní alẹ́ òní yìí mo ṣe ń sọ̀rọ̀ níbi amóhùnmáwòrán yìí fi ìgbàgbọ́ rẹ kó fi ọwọ́ rẹ kan ìṣẹ́ tí a sọ Jésù nínú àìsàn tó wà tó ti kọ̀ tí ò lọ mo gbàdúrà pé ó ní ìmúláradá ẹ jẹ́ á wo ọkùnrin etí odò Bẹ́sáídà fún odidi ọdún méjìdínlógójì ọjọ́ tí Jésù bá pàdé ó rí ìtúsílẹ̀ bákan náà ni ọkùnrin afọ́jú ni èyí tó jẹ́ pé ó ti fọ́jú láti inú ìyá rẹ̀ ọjọ́ tí Jésù bá pàdé ọ̀rọ̀ rẹ̀ di ìyanu ó di ó di ìyanu ọ̀rọ̀ rẹ̀ wá di àríyànjiyàn lójú àwọn ọ̀tá mo gbàdúrà fún gbogbo ẹ̀yin olùgbọ́ mi tẹ̀ ń gbóhùn mi ní gbogbo ogun mẹ́rẹ̀ẹ̀rin ayé pé gbogbo ọ̀rọ̀ ẹlẹ́yà yín pátápátá níbi tí a fi yín ṣẹlẹ́yà dé lórúkọ Jésù wọn àbá yín gbé gbọ́ ọpẹ́ kọ́dún yìí ó tó parí gbogbo aṣọ ọ̀yà aṣọ ẹ̀gàn aṣọ ẹ̀ bàbá ti fà á ya ó ti wọ̀ yín láṣọ ẹ̀yẹ bàtà ẹ̀yẹ filẹ̀ ẹ̀yẹ gèlè ẹ̀yẹ ti wà lórí yín ọgbà ìpá ìṣẹ́gun kẹ́ bẹ̀rẹ̀ sí kọrin aleluya láti wákàtí ọ̀wọ̀ yìí lọ àti tí títí láéláé àmín àmín orin la fi bẹ̀rẹ̀ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà wàá tún kọ orin ìparí yìí mo dúpẹ́ mo fìyìn fólúwa mo dúpẹ́ mo fìyìn fólúwa wọn ò torí mi rajà lọ́wọ́ bàbá onípòsí mo dúpẹ́ mo fìyìn fólúwa àdúpẹ́ àdúpẹ́ àfìyìn fólúwa àdúpẹ́ àfìyìn fólúwa wọn ò torí wa rajà lọ́wọ́ bàbá onípòsí àdúpẹ́ àfìyìn fólúwa ọdún lọ sópin o bàbá mi mọ́ fi sọ́ọ̀rẹ́ sọ wá o tọmọtọmọ ohun tó ń pani o lọ́dún tuntun má jẹ́ kó ṣẹlẹ̀ sí wa o bàbá rere ọdún ń lọ sópin o bàbá mímọ́ fi ṣọ́rẹ́ ṣọ́ wa o tọmọtọmọ ohun tó ń pani lẹ́kùn o lọ́dún tuntun má jẹ́ kó ṣẹlẹ̀ sí wa o bàbá rere bàbá mi lọ́lọ́kọ̀ tó ń wakọ̀ rẹ̀ ó sì mọ̀ pé a wà nínú ọkọ̀ ṣàṣe jẹ́jẹ́ mọ̀ wá wá lọ bàbá rere má jẹ́ ká jìn sí kòtò bàbá rere má jẹ́ ká lùgbàdì ayé bàbá mi ọlọ́run àánú mo gbé yín ga mo ṣe yín lọ́ba àwọn ọba nítorí pé ẹ dára fún àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ ti rán jáde ọ̀rọ̀ túsílẹ̀ ọ̀rọ̀ àlàáfíà ọ̀rọ̀ ìṣẹ́gun bàbá mo gbé yín ga mo ṣe yín lọ́ba àwọn bàbá ẹgbà nǹkan ẹgbọ́ pẹ́ fún gbogbo àwọn ọmọ yín tí wọ́n ń gbọ́ mi káàkiri gbogbo ogun mẹ́rẹ̀ẹ̀rin ayé àtàwọn tí wọ́n ti rí mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bàbá mo gbàdúrà fún wọn pé ilé yín ò ní gbóná mọ́ yín ọ̀nà ò ní nà yín ìwọ̀nba tó kù tí ọdún yìí ó fi parí ayọ̀lá fi bẹ̀rẹ̀ lórúkọ jésù ayọ̀lá ò fi parí ìjẹ́rìíságbára ọlọ́run nínú ayé yín yóò ṣẹlẹ̀ ìròyìn ayọ̀ yóò tẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ lórúkọ jésù àwọn áńgẹ́lì ni tí wọ́n máa ń múròyìn ayọ̀ ni wá tí wọ́n máa gbére ayọ̀ lórúkọ jésù ní alẹ́ yìí wọ́n fi ròyìn ayọ̀ yín lé yín lọ́wọ́ yóò sì dára fún ọkàn yín ní orúkọ ti jésù kristi olúwa àti olùgbàlà wa àmín ǹjẹ́ ní àkókò yìí tá a bá rí ẹnikẹ́ni tí ò sí ìmọ̀ jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà tí ò tí ì gbà gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ̀ àkókò nìyí o àkókò nìyí àkókò nìyí àkókò sì ń bẹ ọlọ́run á jẹ́ ọlọ́run aláàánú gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà sínú ayé rẹ ka ayé rẹ kó rí bákan náà mọ́ torí pé òun ni ọ̀nà àti òtítọ́ lọ sí ọ̀dọ̀ baba ó ní bí kò ṣe nípasẹ̀ òun jésù o